mo ní ẹ̀yin náà ti lọ wo gbogbo bó ṣe ṣẹlẹ̀ ẹ̀yin náà ti wo àwọn àrà oníranran tí orílẹ̀-èdè nàìjíríà ti gbá látìgbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ ní Egypt twenty nineteen tó ti ṣe kíni tó ti wọlé wá mo nígbàgbọ́ wípé lẹ́yìn náà tó ní nǹkan tí ó máa fi yín lọ́kàn balẹ̀ wípé kò séwu lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀kọ́ àfàìdúró bẹ̀ náà ni torí wípé bẹ́ẹ̀ bá ẹ̀ parí pàṣámórì bòbò tẹ́ ẹ bá gbà wá láàyè ìyẹn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni tẹ́ ẹ bá fún wọn lórí ọ̀fẹ́ pẹ̀lú àtìlẹ́yìn tó lọ́rìn ẹ̀yin náà mọ̀ wípé wọ́n lè ṣe jù bẹ́ẹ̀ lọ torí wípé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń lọ bẹ bẹ̀bẹ̀ wọn ò dúró ẹ̀yin náà ti mọ bó ṣe ń ṣẹlẹ̀ ìyẹn ti Nations Cup special edition èyí tó ń wáyé láti iléeṣẹ́ Orísun tẹlifíṣàn ẹ mọ̀ wípé àwa gan ò torí wípé sunsun báyìí náà là ń sùn torí sunsun báyìí náà láyé gbà mo ní ẹjẹ́ ń sáré já yín sí ṣe mọ̀ wípé ìgàlò táwọn èèyàn ti wò ó pé kí ló ń ṣẹ̀gbọ́n yìí ṣẹ̀gbọ́n yìí máa lè ta kọ́sọ́ máa lè ta kọ̀ǹgbọ̀n lórí pápá ó wà nínú àwọn tó ṣe wípé wọ́n ń gbá bọ́ọ̀lù sáwọn ní kòṣekòṣe o torí tí ẹ bá lọ wo ìpele tí wọ́n fi tò wọ́n ìpele kẹta ni wọ́n tò bọ̀dá yìí sí wọ́n ní bọ̀dá yìí náà ń gbìyànjú nínú àwọn tó ń gbá b bọ́ọ̀lù sáwọn àwọn méjì péré náà làwọn tó wà lókè wọn ṣùgbọ́n àmì ayò bọ́ọ̀lù iye kan náà ni wọ́n jọ ní mẹ́ta mẹ́ta ṣùgbọ́n torí pé bàbá yìí òun nìkan náà ló lọ gbá mẹ́ta tiẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn tó fi jẹ́ kó dàbí pé ipò kẹta ló wà sí àwọn méjèèjì ṣùgbọ́n tó bá lórí ọ̀fẹ́ àti gbá bíi méjì àbí mẹ́ta lẹ́ni tó wá sọ di mẹ́ta mẹ́ta látẹ̀wọ́ iye yìí o àtẹ ìmọ̀ akọ alátẹ̀wọ́ sí ní ṣọ́ọ̀ṣì kí ni tó wá sí ní mẹ́ta mẹ́ta ó sátẹ̀ wípé ẹ̀gbọ́n yìí máa lórí ọ̀fẹ́ àti wà lókè sókè sẹ́ni tí ó lẹ́tọ̀ọ́ sí golden boot. ọ̀rẹ́ o tó bá ṣe ṣe kí bọ̀dá kan gba golden boot ẹ wo ibẹ̀ yẹn kọ́ mo yìí lọ àmọ́ mo sì wà lórílẹ̀‐èdè Egypt ṣe rí o àwọn agbábọ́ọ̀lù èmi náà yọ kẹ́lẹ́kẹ́lẹ́ bá ìjọ rí mi mo bọ́ bàtà mi mo wọ́n fẹsẹ̀ yọ kínníkínní mo wá lọ́wọ́ mo bọ́ sínú ikọ̀ àwọn ikọ̀ South Africa lọ́ bá ń sọ̀rọ̀ ee kí lọ́ọ̀tẹ̀ wí ee làwọn náà bá bọ́ta wọ́n ní ká ń sọ wọn ò sì mọ̀ pé mò ń gbọ́ mo bá ní à ìlọ lè sọ gbogbo nǹkan tẹ sọ nígbà tó ní fa ó ní èso ìwá wa mo ní ìrìn ìwá ìlọ lè sọ nǹkan tẹ sọ yìí ìlọ sọ yẹn fún gànà tó olóògùn wa bí ó wọn ní ẹjẹ sáré jáyé tán ṣé nǹkan táwọn ọmọ South Africa sọ wọn ní ká má parọ́ ká má jalè o wọn ní sẹ́rí orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ikọ̀ super ikọ̀ ó ní à wọ́n lé o wọ́n ní wọ́n lágbára wọ́n lágbára wọ́n ní sẹ́rí ìgalò ah ìgalò ah ìgalò ah wọ́n sì ń fi kàṣẹ́nu wọ́n ní ah sẹ́rí ìgalò ohun tá a ṣe fún ni pé á dìímú bó bá kú ẹyin márùn ni ẹ mọ ẹ sáà mọ sọ. ojúlé ni kọ́sàdì ẹ̀ ti máa dìímú wọ́n máa dìímú lójúlé wọn. gbogbo ọ̀nà wọn náà wọ́n dìímú wọ́n lẹ́sẹ̀ ẹ mọ sọ bó bá nà ọ̀sẹ̀ síwájú ẹgbà dànù bó bá nà ọwọ́ ẹgbà wọ́n sà èèyàn márùn-ún gangan làwọn ikọ̀ South Africa ti ní ẹ̀wò ọgbọ́n àtinúdá ti wá o táwọn fi di ọmọ ìmú ìyẹn ìgalù pé kò ní rí nǹkan kan ṣe ó ní sẹ́ẹ̀sì musa wọn tí mo ń sáré de oró àti mo ń tà ṣe fún ṣé orí ìwo bì ìwo bì ọrùn jíkinu àfọ̀n sí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá wọ́n sá ní ọ̀nà kan ti wà àti mọ̀nà o táàbì dá àwọn ọmọ ikọ̀ super eagle tọ̀bì dá amọ́gẹ́ni troy nígbà mo sọ nígbà orí àìsòdì o ṣe ó sàbọ̀ ń lọ́wọ́ ó bọ̀ ń lọ́wọ́ mo ti pé yọ fún fún gbà ẹgbà kan ni òun náà ló lówó fún gbẹgbẹ ibi ọpẹ ló mọ. ìyá ọ̀dà àmọ́ gbogbo ẹ̀ sá bọ̀dágẹ́ni trump wọ́n ní ẹ àwọn náà ti mọ ọgbọ́n àti mídíà ó dẹ̀ ẹja sáré jọ wò báyìí ní kíákíá nítorí àkókò wa sss ja wo. ká fojú sunukun ja fojú sunukun wo ibi tí mo fẹ́ ká sáré jọ wò ni pé gẹ́nẹ́trọ̀ olórí fọ́ọ̀mù nǹkan tó dẹ̀ ń fọ́ lórí ni pé gbogbo àwọn twenty four players ló ti dé. kòmèyí tó fẹ́ lò. kòmèyí tó fẹ́ lò. ẹ àmọ́ gbàgbé pé nígbà tí orílẹ̀-èdè nàìjíríà fẹ́ bá ikọ̀ Madagascar gbà bọ̀ ó ṣe àwọn pàṣípàrọ̀ kan tó fi jẹ́ tó fi fà á. tó dàbí ẹni kó fẹ́ yíwọ́. tó fi yí nǹkó kò fẹ́ yíwọ́ ó padà yíwọ́. no tó mọ̀ pé torí analysis àwọn ọmọ nàìjíríà nǹkan tó tún gbé jáde sí ni wípé wọ́n ní aṣọ kan green ni ah, aṣọ kan àwọn ní aṣọ green yẹn pé eh. tá bá ti wọ̀ eh. a kì í sábà jáwé olúborí eh, báwo gbà bóyá aṣọ ló affect bóyá nu aṣọ ló o. ìyẹn pàṣípàrọ̀ yẹn ni olóògbé máa ń pè ní layman analysis àwọn lè mọ àwọn tẹ àwọn analysis eh, táwọn kàn mú jáde àwọn kàn mú yẹn lẹ ní eh, torí kò aṣọ òyà aṣọ òní kò eh, máa máa gbọ́ nǹkan. àmọ́ winning jersey ni kọ́wọ́ sa o. ẹ tọ́wọ́ wọn kọ́wọ́ kọ́wọ́ winning jersey ẹ winning jersey ni kọ́wọ́. wàá rí i pé ẹ nígbà tó kọ́ àwọn ọmọ yẹn tó yọ àwọn kan síra síra síra síra síra wàá rí i pé ìṣòro dé nígbà tá a kojú kọ Madagascar wàá rí i pé nígbà tí ó ṣe àtúnṣe yìí pàápàá padà sígbà tá a bá gba Cameroon gbà àwọn gbọdọ̀ pé àwọn tó lò ní Cameroon lò ẹ̀kọ́ lò ṣùgbọ́n ti sọ pé sìn ó ní àwọn orin tó ń fọ òun ni pé òun ò tí ì mọ àwọn tó ń fẹ́ lò Mm, nǹkan tó ṣẹlẹ̀ ni pé kó má jẹ́ kó rí fọ́ torí pé akọ́nimọ̀ọ́gbá ni tó bá sọ pé orí ń fọ́ òun òun òun mọ àwọn ẹni tó yẹ kóun lò ó dàbí ẹni pé òun fúnra rẹ̀ kojú òṣùwọ̀n tó nìyẹn mm-hmm. torí tó bá kojú òṣùwọ̀n akọ́nimọ̀ọ́gbá gbúdọ̀ mọ̀ pé àwọn eléyìí first eleven mi mm-hmm. àwọn eléyìí second mm-hmm. second team yẹn yẹn àwọn yẹn á jẹ́ first twenty two eleven eleven twenty two mi ni so that ó ti gbúdọ̀ mọ̀ wípé àwọn tóun fẹ́ lóore mm. tí nǹkan ò bá wá ṣẹnu re àwọn tó máa ṣe pàṣípàrọ̀ rẹ̀ so àkógbúdọ̀ tó bá sọ pé orí ń fọ́ òun ó dàbí ẹni ní wípé òun fúnra rẹ̀ ń bẹ̀rù hmm. kò fi kò kò nígboyà lórí iṣẹ́ tó gbà ìtòjú hmm. tó bá nígboyà lórí iṣẹ́ tó gbà ni ó yẹ kó máa sọ ọ̀rọ̀ akin ló yẹ kó máa sọ báyìí pé wípé àìrọ kò sí gìrì ṣùgbọ́n èmi tún wá wo ọ̀rọ̀ yẹn wípé bóyá ó ń fìyẹn ọmọ pa máa ń pe kinní kan ní ègè wọ́n ṣe ìmúyẹ́dẹ́ ní ege eh, oh, one on one ege o ti understand bóyá irú ege yẹn ló wá mú wa pé ìgbà torí ti ń fọ àwọn yẹn náà máa wà confused pé àwọn uh, ìròyìn máa dénú ọkọ̀ àwọn South Africa náà pé ìgbà tẹ́ni tí lóun mọ̀ ẹni tóun fẹ́ lò báyìí kí láyẹn tóun náà fẹ́ kó jáde South Africa ẹjẹ́ àkọ́kọ́ àwọn èèyàn tó ń wá sórí pápá mm. ṣùgbọ́n kó má jẹ́ kó rí fọ òlóòótọ́ lóòótọ́ kó má jẹ́ kórí fọ tó bá jẹ́ pé orí ègè ló ń fọ hmm. kò sí problem. àbúkò gomi sórí ìgbìmọ̀ <laughs> la tó yìí ibi tó yìí wọ́n wà lọ́hùn àwọn ọmọ àwọn ọmọ yìí máa ń gbé kàn sí kan. àwọn tí mò tó rọmọ Yorùbá làwọn ọmọ bọ́ yìí máa ní kọ́ hmm, fomi wẹ orí. ọmọ máa fomi orí ẹ̀ ọ̀rẹ́ náà ẹwọ a bá padà dé ètò yìí àti àwa àti ẹ̀yin ah, South Africa. àwa ti wọ jẹ sí o. àwa ti wọ jẹ sí o. a dẹ̀ ti wọ ṣòkòtò. sẹ́ẹ̀rí láti bíbáyìí à ń gbàdé bá gbóhùn wa. South Africa la wa níbi tá a ti jubilate sẹ Egypt <laughs> a lè kọ́kọ́ lọ South Africa náà ká lọ kí wọ́n pẹ̀lẹ́ ẹ má bínú ẹ má bínú. ọ̀rẹ́ náà ajá dókè lọ́tọ́ fọ́ padà dé ètò yìí àwọn ọmọ akáàdì ẹlẹ̀ á padà bọ̀.